bá panupọ̀ tá a dìbò fún ẹni báyìí ọ̀dà àjẹni báyìí lọ nítorí ti islam má wo torí nǹkan kan o má wo torí tí ó fún ọ o àwọn bàbá ò pé ẹni ọ̀dà nígbẹ́ni tí ó mú ní nǹkan o wọ́n ní al lil islam pé a bàbá tí ẹ̀ dálẹ̀ ká tún sa nǹkan kan náà gbogbo wọn àmẹ́lẹ́ yìí sàn bọ́rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀sìn èèyàn lè torí yìí ni kódà bí wọ́n bá kéde pé ẹ máa wá rẹ́gísítà lọ́ọ̀bẹ ọ̀lọ́ gba káàdì bí wọ́n bá lọ́jọ́ bò dé jáde ọ̀lọ́ dìbò àwọn bàbá yìí sẹni téèyàn máa dáwùtú pé àbí wọ́n máa tí wọ́n ń wí àbí wọ́n mọ̀ á mo sì sọ lẹ́ẹ̀kan ara àwọn àfa mi tó sọ mí náà o àmọ́ bàbá Ibn Uthaymeen bàbá Sheikh Al-Albani rahimahumullahu ta'ala èyí táwọn wí nìyí wallahu a'lamu bi sawab ọlọ́run kọ́ mọ́sá fi ẹsẹ̀ gbogbo wa lé ju so ẹ dákun gbogbo ẹni tí ó bá ti ní lọ́kàn tẹ́lẹ̀ àbí ń discourage àwọn èèyàn lápèjúwe ìnídàpọ̀ lù yẹn nínú àwọn àgbàfà kọ́dà nínú àwọn àfà súnà nílẹ̀ Yorùbá ń bì ọmọ wọn kan wá ń sọ fún mi ńjọ́ kan pé àwọn bàbá yìí àwọn tí wọ́n ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu thousands ni wọ́n bí ọba súnmọ́ mílíọ̀n ọ wá ní gbogbo àwọn báwọn ti pọ̀ tó ní bàbá èjì kẹ́nìkan lọ dìbò ẹlòmíràn ẹlòmíràn ó ti mọ ẹni tí ń wí pé kọ́dà bí bàbá bá gbọ́ lásán pé èèyàn lọ lé dìbò àwa ń sọ fún ẹnì yìí jọ́nà pé a irú bẹ́ẹ̀ kọ́dà kí bàbá gbogbo àwọn tí wọ́n wá pọ̀ tí wọ́n gbọ́rọ̀ sí wọn lẹ́nu yìí àwọn àfáà máa ṣe bẹ́ẹ̀ kọ́dà Mẹ́kà Mẹ́dínà kẹ́hìn bá lọ wádìí ńgbà tọrọ di pé túláàsì agbọ́dọ̀ dìbò ńgbà kan Saudi náà Ọlọ́run ti bá wọn yanjú yìí nísìn àwọn àfáà ní tí wọ́n ń pè ní kọ́ imatu tẹ́síkìá kọ́ imatu àtẹ́síkìá àwọn ọba yín sòṣèlú o àmọ́ nu gbogbo àwọn táwárí yìí gbogbo àwọn tí wọ́n láwọn ń fẹ́ yìí eléyìí làwọn arí pọ́ bẹ̀rù Ọlọ́run kọ́dà ńgbà tí àwọn ará àṣírí kan nù. No àwọn òyìnbó tí wọ́n múra pé kí Saudi ọ̀sá ẹ̀sá ẹ̀sá selection ẹ̀sá selection ṣe rí lẹ́yìn election ẹ̀yọ̀ kan tí wọ́n ti ṣe ní kọ́dà àwọn ọ̀rẹ́ wọn létí mọ́ kọ́dà àwọn ò pé tẹ́nu àwọn eléyìí ti tẹ́ ẹ bì mí ṣe máa ń tọ́fà gbogbo expectations wọn àwọn tí wọ́n rò pé wọ́n wọlé wọ́n jáde ni gbogbo àwọn táwọn àlùfáà wa ní pé mùsítámáwù tó pé ní wọ́n máa gbọ́rọ̀ sáwọn àlùfáà lẹ́nu ni gbogbo àwọn táwọn afa ní alimusakun pé àwọn táwa lè fọkàn tán ni wàláyà àwọn wà ní wọn wọlé látọdún ni wọn rán wọn létí má pẹ̀lú gbèsè tó ní dì mí mọ ni tí n fi hàn pé kọ́dà àwọn tí wọ́n ń pariwo ẹ̀dìbò ẹ̀dìbò àwọn ní wọn lájẹ̀ ń dà tiwọn àwọn tí wọ́n máa rí lò tí ó rí bíi tiwọn ni wọ́n fi ọmọ darí ni nígbà tí ó sì ti bọ́ sí wọn lọ́wọ́ mọ́ ẹni wọ́n bá gbé Saudi níbi ọdún mẹ́fà ọdún mẹ́jọ sẹ́yìn ẹ ní tí mo wí lọ́wọ́ rẹ̀ so ní kúkúrú ẹ dákun torí tọlọ́hún ẹ jẹ́ agbọ́rọ̀ táwọn bàbá méjèèjì yìí sọ ọlọ́run bó sì jẹ́ ó wúlò fún wa èyí tí gbogbo wa fẹ́ jù ní nígbà tí a lè lo ohun tí ìsìláàmù fẹ́ ọlọ́run ó jẹ́ kó dé yóò jọ bá gbogbo wa náà àmọ́ ìsìláàmù ẹsẹ̀sìn pé gbàgbé yìí ti ń lọ nísìnyí máa wulẹ̀ sí nǹkan kan hàn gbogbo hálà tí mùsùlùmí bá bára rẹ̀ islam ó fún un nílànà tí ó lè tọ̀ èyí tá a bára wa nísìn ni pé bẹ̀rù jìrì hí wà bú jìrì hí ṣì iná am àbá iná ọ̀dà o ọ̀dà o afẹ́ o akọ o wọn ò dìbò àwọn wo ni wọn wà wà ń bẹ ìjáwọ lẹtọ àti gbé láti jẹ káwọn tó da ọ wà ń bẹ àbá máa wò wọ́n ràn pé ipá àwọn aláburú nìkan náà wọ́n wà nbẹ̀ òun ni àwọn àlùfáà ńlá ńlá ṣàlàyé fún wa yìí kọ́lọ́n kó jẹ́ kí kò ṣe wá láǹfààní. nọ àìtí ìparí lẹ́kítọ̀ nọ́kítọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni nípa almuntakhabun àwọn tá a wá fẹ́ dìbò yàn almuntakhabun. Al moloki ẹ ìmọ̀bọ́yà ń bẹ nù wa bọ̀ bọ́ba ẹgbẹ́ nìkan ń bẹ tọ́ lánìyàn rẹ̀ nù wa ń bì iná abẹ́ni tí ó lọ jíṣẹ́ fún ẹni ọba lánìyàn rẹ̀. àkọ́kọ́ ni pé kò kan tọ́ ẹ̀ńkọ́rẹ́jì yẹn pé kéèyàn lẹ pósítà kó ń fẹ́ joyè. ní títorí pé àìdíẹ́lè nínú sẹ̀ríà Islam ń jó èèyàn bá ti kàmpéènì islam disqualify rẹ̀ njọ́ èèyàn bá ti campaign njọ́ òun ní kíni njọ́ òun lọ́wọ́ disqualified nínú òfin ṣẹ̀ríà láyé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àwọn kan wá bá nabi nínú àwọn ìjọ àbúmú àwọn àwọn mọ̀lẹ́bí al-ashariyin. Al wọ́n wá rí inú ara wọn pé ah, ànábì yẹn ní báyìí pé kọ́ máa lọ ṣe ìjọba ń bi báyìí wọ́n yẹn ní báyìí pé kọ́ máa lọ mójútó lu báyìí àwa náà kápébù fún irú nǹkan báyìí àníyàn táwọn bá lọ lọ wọ́n wá tún lọ bá bu musa pé ìwọ ló súnmọ́ anabi muhammed sọ̀rọ̀ sọ́lám jà wá lọ wí fún un pé ah, àwa náà lè ṣe irú ti yan àwọn èèyàn lọ yámánì yan yan lọ mísírọ̀ yan lọ nǹkan kan máa lọ sadarí yìí àwa náà ní qualification tá a lè ṣe é àwọn èkó jẹ́njọ́ náà ọ̀rọ̀ kó jẹ́ kí n bẹ lọ́kàn tiwọn o. àmọ́ síbẹ̀ ń gba àwọn dọ́dọ̀ anagba muhammed sallallahu alayhi wa sallam níjọ́ òun ni fatiwa ni wáyé. anabi ní inna amrana hadha ẹ̀ rọ́rọ̀ ti sèlú tiwa yìí lan nu'tiyahu man sa'alahu lan nu'tiyahu man sa'al kódà bẹ́ẹ̀ qualified tẹ́lẹ̀ ṣe é ti béèrè ẹ ti wà disqualified lánàá ti yahu man sa'alahu gbogbo ẹni ọba ti campaign ṣẹ̀ríà islam ó disqualify rẹ̀ èyí tó dáa ni pé àwa ni ká wò ó òun ni mo ń sọ pé ní kọ́dà ká má ti kọ́dà tí èsè mùsùlùmí kọ́ gbọ́rù ń tà ń wí yìí kọ́ wọn èyí tí ṣẹ̀ríà gbé kalẹ̀ kọ́ wọn èyí táwa ń lò èwo lọ́dà kó ṣe pé ní àwọn èèyàn ni wọ́n wá báyàn pé àà gbogbo àwọn tó lẹ pósítà yìí nǹkan kí nǹkan ni wọ́n ẹ dákun lẹ lè ṣe kẹ kọ́ wa kí wọ́n wá kọ́ ìpérò ẹni bẹ́ẹ̀ àwọn ni wọ́n wá dáwó kọ́dà àwọn ni wọ́n ní gbogbo ní ọba nàyìn alẹ́ yìí la fẹ́ kí ẹ̀yin ní kíní ìtọ́sí àtẹnití kótó dídúọ̀bù ó ti ná two hundred million. million kọ́ra kẹ́ tó yọ wọlé kọ̀ wọlé ké mọ́ o ní ti ná mẹ́la yìí bí a sàfà wà kan ni ó ní eléyìí o yastafmiru ó ní sẹ́ invest ní àbí mo fẹ́ sìn lúnà ló tó bẹ́ẹ̀ ẹ́ ok investment lè o àbí mo fẹ́ sìn lúnà ló tó bá wọn èyí tí kò jìnnà sí làákà ìtawà náà tí common sense yóò sọ fún yẹn ni pé investment ni nígbà téèyàn ti ná dúró owó ni ọwọ́ adébẹ̀ wa ní kówó jẹ níbo ni ó ti rí gbogbo yìí tọ́ ná òun ni pé sísítẹ́ẹ̀mù táwa gan tá à ń lò ní ẹ̀ńkọ́rẹ́jì gbogbo aburú tá à ń rí bàbá ní ká fojú sẹ̀ríà islam wo njó èèyàn bá ti lẹ pósítà ó disqualified so o ti tan náà ojú sí iná ọ̀tọ́ sí ma òun ni sẹ̀ríà islam èyí tí sẹ̀ríà islam fẹ́ òun ní kpara ń sọ fún wa nù bá a ti jókòó yìí ládùúgbò yín nílùú tìyín ní nkankan ẹ lè forí korí gbà broda báyìí àrí nǹkan báyìí lára àrí nǹkan báyìí lára àrí nǹkan báyìí lára ẹ já lọ bá kódà irú àwọn ẹni báyìí ẹ rí i pé ẹ fún ní pressure ní kó tó gbà lẹni ọba fẹ́ sìn lólóòótọ́ àkọ́kọ́ nìyẹn fún ẹ̀yin tí ẹ bá lẹ́mìí àti àti lọ́ọ́ dìbò àti lọ́ọ́ díje fún ipò kan. ẹ̀kejì onípa anabiwa muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn sọ̀hábì anabi tó súnmọ́ anabi jù tá anabi fẹ́ràn òun là abu dharri radiyallahu ta'ala anhu abu dharri gafari ọwọ́ adijọ́ kan anabi wa pe abu anabi pe abudari abudari ń wo pé kí la anabi fẹ́ sọ fún un sallallahu alayhi wa sallam pé kí la anabi yìí fún abudari anabi wọn sọ fún abudari láàrin òun àtàbudari pé ya abadari innaka da'if innaka da'if abudari ẹlẹ́sìn ọlọ́run ni ọ́ olùbẹ̀rù ọlọ́run ni àmọ́ ò ní quality adarí innaka da'if ọ̀lẹ torí pé ní kìí ṣe gbogbo èèyàn ní fi ní quality pé ẹ taari ẹ̀ síwájú akáwọ̀ máa tẹ̀lé ọ bẹ́ẹ̀yàn bá ti wá mọ eléyìí nípa ara rẹ̀ da'if tá a wípé o weak ẹlòmíì bí owó ló weak sí. Si ìwọ náà tó bá ti mara rẹ bẹ́ẹ̀ pé àfà ìjókòó ń di owó èèwọ̀ ní kíru ẹni bẹ́ẹ̀ kọ́dà bí wọ́n bá fi lọ ọ́ gba ọ̀la ẹ̀yọ̀ dàmí torí pé èyí ó jẹ́ kó rú lánàá lálùkìyàmà torí pé gbogbo èèyàn ni ó ṣírò bí tọrọ ti di kọ́bọ̀ gbogbo gbogbo ntẹ̀yàn ná gbogbo ntọ̀yàn kójọ láyé ni wàláyé yóò ṣírò rẹ̀ lálùkìyàmà bí siro bá mọláyé bí ni kò bá rọrùn díẹ̀ àmọ́ siro talikiyama tí wọ́n máa yọ irun yọ àwẹ̀ yọ zaka yọ ajíyàn fi san gbèsè owó èyí ń lọ burú jù o nípa báyà pàrọwà sí gbogbo ẹni ìmọ̀ òun náà ní nílá ni àbáwọn èèyàn wá bá a ni tọ́ ọ bá ti mọ wíkínẹ́sì tí ń bẹ lára rẹ tètè ni wọ́n yọ̀ǹda rẹ o torí pé níbo ọba tẹ́rí gbà anabu muhammad sallallahu alaihi wa sallam ni wa innahu wa innaha fi yawmil qiyamati khizyun wa nadama anabi sallallahu alaihi wa sallam ni abama ńláńlá ni ó jẹ fúnru ẹni bẹ́ẹ̀ ẹni ọba tẹrígbà responsibility tọmọ kó kò quality àti gbèrú responsibility bẹ́ẹ̀ òdì méjì fáwọn tí wọ́n bá ń lẹ̀mí irú ẹ̀ ẹ̀kẹta bẹ́yàn bá wá débẹ̀ tán ọmọ mùsùlùmí pàtàkì jùlọ èyí tí wọ́n ń pè ní ilé ìgbìmọ̀ asòfin arabi tí democracy ti forí gba islam nù ọlọ́run nìkan la sòfin àmọ́ gẹ́gẹ́ bí aláhùjìrìhì wàbújìrìhì ṣí iná àbẹ̀yìnà àfẹ́ akọ bí wọ́n ti ṣe ọmọ mùsùlùmí tó bá wà ní any level ibi tí wọ́n ti ń ṣòfin gbogbo level tó lè wọ́ jẹ́ torí nàìjíríà yìí lèmi jẹ́ ìdí rí ń rí ẹ wàá fẹ́ béèrè pé ẹ dákun òfin mélòó ni là ń lò àwọn councilor local government nísìn wọn kọ legislature sára mọ́tò tiwọn àwọn náà ń ṣòfin àwọn house of assembly àwọn náà ní olófin làwọn náà àwọn kan bẹ lábújá àwọn méjì làwọn àwọn náà tó ń ṣòfin bọ̀tí bí tá a fẹ́ lọ lónìí kọ́ nìyẹn ẹ dákun gbogbo ẹni ọba ní wọn lá kó kìlọ̀ fún wọn ọba délé ọmọ mùsùlùmí tó bá wà níbi tí wọ́n ti ń ṣe òfin kankan tọ́tako kọ́lá lọ́hù kọ́lá rasuluhu sallallahu alayhi wa sallam okùn bí ó ti rọrùn wọ̀ o ọlọ́ni wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun níbòmí fa ulaika humul zalimun níbòmí fa ulaika humul fasiqun mo ń sọ ilé yìí torí pé ntọ́ fọwọ́ ba ni lẹ́mìí ni pé tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ òfin tá a mú example wá pé ọ̀tà kọ̀ọ̀kọ̀rá ni ń bí báyìí ọ̀tà kọ̀ọ̀sùn náà ń bí báyìí kọ́dà àwọn tí èsè mùsùlùmí ń sọ fún wa pé àwọn èèyàn yìí náà wọ́n ń díẹ̀ yes authoritatively pé àwọn ṣe mọ̀ gẹ́gẹ́ bí bá a ti mọ̀ kọ́dà àwọn náà máa bẹ̀rù ntọ́ba ti fẹ́ kan pé ẹnìkan ń dá sí ẹ̀sìn ẹ̀sìn ẹnì kejì àmọ́ wọn làwọn èèyàn yín náà ni ó ṣàyà gbangba pé mùsùlùmí lèmi náà kẹ́ bọ́ba wa jẹ́ mùsùlùmí ọgbọ́n tí ń ṣe ìsìlámù yìí lápèjúwe ẹnìkan sọ fún mi láìpẹ́ yìí ní house of assembly ńlu kan ńgbà tá a pè wọ́n tá à ń pé a ah, ah, bí wọ́n bá tiẹ̀ wá gbérò òfin báyìí wá áùsì èwo lẹ́yìn ṣe mẹ́ torípa ara àwọn tí wọ́n ń ṣe ẹni ọba ṣe dáadáa kápó ṣe dáadáa at least ní Kano State ní Nàìjíríà yìí náà ni gbogbo òfin tí Nàìjíríà bá ní kíkiri e, state kọ̀ọ̀kan adopt yẹ ọlọ́run ọ̀sán gómìnà ti ń bẹ̀ẹ́ lẹ́sàn dáadáa mi ò mọ́rí o ó ti wá ní committee tí ó set up wípé ẹgbẹ́ gíláàsì sẹ̀ríà ẹ̀ àgbéwò làwọn dókítà máa lò ẹ̀ máikróskópù sẹ̀ríà ẹ fi wò ó ṣé ò sí nǹkan kan tó takò mbẹ́ bọ́ bá takò ẹ̀já mọ̀ kọ́dà of recent inú àwọn kọmitì tó wà ń bẹ̀ nù members ẹ̀ lọ sọ fún mi pé àwọn ṣẹ̀ṣẹ̀ parí iṣẹ́ lórí Child Rights Act ni èyí tí wọ́n fi ń léèyàn kí pé ọ̀fọ̀mọlọ́kọ kè tọ́dún ọ̀fẹ́yàwó kè tọ́dún ọ̀lọ́dábẹ́ fọmọ àwọn ìlú kan níṣẹ́ bẹ́yàn bá ṣe kìtánù fọmọ yọ lẹ̀ wọ́n bẹ́yàn bá dábẹ́ fọmọ níṣẹ́rẹ́ àti ní adá ni láwọn ìlú kan lu wa yìí níṣẹ́ wọ́n bá dẹ̀ wò yọ lẹ̀ wọ́n democracy nù total sovereignty belongs to the people èyí tí wọ́n bá fẹ́ ni ọlọ́run fẹ́ kọ̀ fẹ́ kọ̀ kàn yẹn but example la mú wá ní a sì fẹ́ kí gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí tọ́lọ̀ ń bá yàn sípò bẹ́ẹ̀ akáwọn náà tẹ́ẹ̀kì clean bí èyí hùn kódà àwọn ẹlẹ́sìn kejì náà ó ní ah, èyí wọn kàn wá o mo sì máa ń sọ mo ní kódà ń bi tí èyí ṣe nàìjíríà kódà bi táwọn mùsùlùmí jẹ́ minority tí wọn pọ̀ tó bá wà ti pọ̀ tó nàìjíríà yìí kámú united nations kábísà pèjúwe ó mọ̀ mọ̀tahídà tó pa gbogbo ayé pọ̀ bí wọn bá gbófin kan kalẹ̀ àwọn mùsùlùmí ò nílé yìí ẹyọ kú tọrọ tako ntàwa believe ọtakọ ẹ̀sìn tiwa wọn sì ní ẹ fún wa náà alternative bí wọn ti ṣe nù wọn ò ní ẹ bà pé bẹ́sìn yín mu kọ bẹ́sìn yín mu o àmọ́ kí ló wá dé níbi tá a ti pera wa mùsùlùmí ń bì yìí tó wá ṣe pọ́ ọmọ mùsùlùmí náà ni ọ wá ń di pé ẹ má da àwọn àfa ló ń ké ẹ fi kí ló ṣe ìwọ ní ọtọ́rìtì àti pé kí ló ṣe ẹ bi àwọn tó ní mímọ̀ rẹ̀ ni. another example torí ká mọ̀mọ́ bú àwọn olóṣèlú nìkan ẹnìkan sọ fún mi ń jò ní ní OAU nífẹ̀ẹ́ wọ́n ní there was a time tí crisis ọmọbìnrin ó bojú kò ní bojú wọ́n ní fíìsì wá ṣe mùsùlùmí fíìsì wá béèrè lọ́wọ́ muslim community pé ẹ fún àwọn position islam. islam bẹ́ẹ̀ bá ti ní ìsìláàmù fàyè gbà kìlọ̀ kan tòun wọn làwọn muslim community in fact chairman muslim community ń gbà wọn jazakallahu khairan he had to resign olóńkùn wọn tọwọ́ bọ eléyìí ó sì resign is a professor ní oyè yìí wọ́n sì wẹ́ lómi ní sọ wọn sáyìn ni wọ́n ti rẹ́ lómi tí ó sáyà gbangba ẹlòmí ó gbangba bẹ́ẹ̀ mú wá kí ni wọn làwọn gan ni wọ́n sọ fún fíìsì pé kò sínú ẹ̀sìn yes fíìsì ní ìgbà tí muslim community bá ti ní òsínú ẹ̀sìn ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ̀ǹtí ọba ti faramọ́ kókó léwu example mi tún nù. ká padà sórí tàwọn tọ́fẹ́ ṣèṣe lù tà ń wí ọmọ mùsùlùmí tó bá wà ń bi wọ́n ti ń gba òfin alukur'an àti sunna lójú ẹ̀ eh, bó ti rọrùn wọ̀ ọlágbára o experience sì ń sọ fún wa pé kọ́dà àwọn ẹlẹ́sìn míì gan rẹ́dí àti listing àmọ́ wọn láwọn mùsùlùmí wa náà ni ó wà ń di ẹ́ pé àwọn ẹgbẹ́ wọn láyé àmì muslim muslim lèmi náà tọ́ àmì muslim fún ní ọgbọ́ islam yìí àbí àfi kéèyàn ó bi àwọn alfa àwọn arrasikhuna fil ilmi bí ah, ẹ dákun o. Eh, àpèjúwe tí mo fẹ́ mú wálẹ̀ kan kí n má gbàgbé ẹnì yẹn wá rò pé ntọ́ da làwọn ṣe wọn gbé akọ́dà ah, sọ́rí ustaz nígbà tí òfin yẹn dé house ìjọ House of Assembly àwa la yarí pé kò sí ti jẹ́ eighteen years pé ẹ eh, kọ́mọ obìnrin ó tó eighteen years kó tó marry so àwa sọ di fifteen nbolojú rí ìhun lẹ. <laughs> òun tó ń sọ tí tó ń Yes, yẹ́s òdodo lẹ́sọ stars kọ́dà ńgbà tí kìíní yẹn dé àwa náà reason reason kọ́ ẹ lọ bí àwọn ẹni ọlọ́run àwọn tó gbọ́ Al-Qur'ani àti sunna yìí àti fifteen àti eighteen nínú sẹ̀rí àkọ́sọ́ kan tó bá a mọ̀ but examples là ń fúnra wa yẹn fẹ́ni tọ́lọ̀ ń bá ní kọ́ wà ń bẹ́ẹ̀ ẹ̀yin kò í dandan kéèyàn jẹ́ parliamentarian kó tún já àfa kìí ṣe dandan kó jólóṣèlú kó tún dó ní màá ṣẹ̀ríà àmọ́ kùránì ti wí fún wa pé fasalu ahla dhikri in kuntum la ta'lamun ẹ bi àwọn tí wọ́n bá mọ̀ bẹ́yìn ọ̀bá mọ̀ àmọ́ kéèyàn wá dúró kí wọ́n máa wá sọ̀rọ̀ islam nítorí pé àmì muslim àmì àmọ́sọ è muslim lọ́ọ́ máa wá sọ̀rọ̀ ẹ̀ di authority ni wọ́n fi máa gbá òfin ọlọ́run lójú irú ẹni báyìí yóò rojọ́ lọ́dọ̀ ọlọ́run kọ́dà àti rọrùn rẹ̀ wọ̀ àti rí àlìjáná rẹ̀ wọ̀ yọ lágbára tọ̀rọ̀ lọ ní wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun. ẹ àpàrọ̀ wá sí wọn gbogbo àwọn nùkọ́ọ̀tù pọ́ǹtì tá a wí kí wọ́n dákun ronú sí o gbogbo bó ti lè wù kéèyàn ọ̀sáyé tó àwọn bàbá wa lẹ̀ yorùbá náà wọn ni wọn kéwù wọn ní wọn níbẹ̀ yẹn ti wọ̀ ọ́ láyé tó yóò ṣe kí ni yọ pẹlọrun jù bẹ́ẹ̀ lọ òpin gbẹ̀yàn jẹ̀gbádùn òṣèlú onígbà òpin gbogbo ayé nǹkan àtẹ̀yítọ́ gbádùn bí àtẹ̀yítọ́ gbádùn ọlásìkò wàá ronú bí tọ́ ma gbé lọ gbére nbẹ́nu hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni wọ́n bá di lálkìyàmà táwọn ahlul janna ọlọ́run kò sí ọlọ́mọ aljanna tí wọ́n bá ti wà aljanna àwọn ọmọ náà táwọn náà bá ti wọ iná ọlọ́run wa ní kí wọ́n kéde ala ahlal janna khuludun fala maut wàyà ahlal nari khuludun fala maut ẹ̀yin tẹ́ bára yín lálìjánná khuludun ẹ̀ máa gbé lọ gbére fala mautu wọn èkú lọ́run kò sí kú mọ́ ẹ̀yin náà tẹ́ wà bẹ́ẹ̀ ni khuludun bí ẹ̀yin náà wà títí nù fala maut kò sí kú mọ́ ibẹ̀ ń ní kéèyàn máa rò whatever tó bá ń rò à ah, tí ń bá ṣe báyìí nǹkan báyìí ọ bọ̀ ń bá ṣe nǹkan báyìí wọn ò ní ṣe nǹkan báyìí fún mi ó ní gbà ọwọ́ rẹ tẹ kọ́ tẹ ibìkan lọ́ọ́ máa gbé lọ títí kéèyàn ó prepare bẹ́ẹ̀ ni látàyé ń bì lọ́lọ́ ní ká wá ṣe and uh, finally point ẹlẹ́ẹ̀kẹ́ ṣẹ́ẹ̀kẹta ní àbíkẹrin ẹ̀kẹta al-ahzab political parties torí ìnífẹ́ ká síra wa gbọ́ o lọ́ọ́ dìbò kò mìíní lọ́ọ́ sẹgbẹ́ o lọ́ọ́ dìbò bàbá Albani ni o dìbò ni o wọn ò pé ọ lọ́ọ́ ṣe ẹgbẹ́ bàbá Ibn Uthaymeen ni o dìbò ni o wọn ò pé ọ lọ́ọ́ ṣe ẹgbẹ́ torí bàbá clear àárín ni ẹlòmíràn jáde yín àyàn ọ̀tọ̀ ní jẹ́ wí torí pé yàtọ̀ ń bẹ ń bẹ kọ́dà àwọn olóṣèlú bẹ́ẹ̀ bá bí wọn àwọn náà sọ fún yín wọn lẹ́nìkan ni card carrying member pé ọmọ ẹgbẹ́ lélẹ̀ àmọ́ àwọn tí ń dìbò àwọn ọmọ ẹgbẹ́ ju bóyá bíi percentage péréte báyìí lọ nù gbogbo ẹni tí ń dìbò ní nàìjíríà but sharia islam ká lára wa lọ́yẹ̀ náà ǹjẹ́ kéèyàn ọ̀sẹ̀gbẹ́ ó burú àbí ò burú al-ahzab gẹ́gẹ́ bá ti wí ń pa ìtìkábàtì lẹ́ẹ̀kan ni láyà nàgbà muhammad sallallahu alayhi wa sallam pati kan gbogbo mùsùlùmí kọsẹgbẹ ẹgbẹ́ oníkíní ẹgbẹ́ onínkankan kò sí láyà nàgbà muhammad sallallahu alayhi wa sallam kò sí láyà umar aláyà abubakar láyà umar láyà usman láyà aliyu rabi allahu ta'ala ana àmọ́ bí ujirihi wa bujirihi ṣìnà am abayna àwa fẹ́ akọ lónìí ẹgbẹ́ ń kí ni ìhà tí sẹ̀ríà islam kọ sí kéèyàn ọjọ́ mẹ́gbẹ́. kọ́ńdà òṣùlíyà nu sẹ̀ríà ni pé idha kana fi i'tibari al-far'i ibtalun lil asli batala torí pé ẹgbẹ́ ṣíṣe kọ́dà ń lo òṣèlú ní táwọn náà wí ni pé ní yóò mú òṣèlú rọrùn ni kì í ṣe pé òun lẹ́gbẹ́ àmọ́ pé kẹ́nu àwọn ọba àkójọ bọ́fẹ́ bóyá pé lónìí kámáwulẹ̀ tanra wa ibùn ní lágbàáyé òun kálukú ń pé bọ́nà òṣèlú mi bá ń bẹ ẹja wa òṣèlú tẹlẹgbẹ́ yìí kò sọ òre kan bẹ̀ fọ́ màá adama kọ́dà rí i pé nù rìfọ́ọ̀mù tí àwọn kan tí wọ́n propose láìpẹ́ yìí nàìjíríà nígbà federal government ní kí wọ́n review uh, political process wa nàìjíríà ẹ rí i para tí wọ́n ní àwọn gbàlérò àmọ́ láyé àwọn tí wọ́n fọwọ́ sí mọ̀ pé kò pé àwọn àwọn tí wọ́n jòkó ní ilé ìgbìmọ̀ asòfin wọn ò lè fọwọ́ sí torí pé kò pé wọn àmọ́ àwọn èyí tí wọ́n fi mọ̀ ìjìnlẹ̀ wo wọ́n ní kí wọ́n gba kí ni láàyè nàìjíríà kí ni wọ́n ní wọ́n gbà láàyè independent candidacy èwo ni àwọn ará àdúgbò ní àfa lọ da èwo ni jẹ̀sẹ̀ lọ́ọ́ gba káàdì ẹgbẹ́ kódà àwọn àwọn onímọ̀ ìjìnlẹ̀ nàìjíríà náà propose ẹ̀ àmọ́ wọ́n ti kílẹ̀ wọ́n ti fààyè òun yọ kó mẹ́ẹ̀ wọn ara tí wọ́n kọ́kọ́ yọ ni kò sílé yìí mẹ́ àgbélé ẹ ara àdánwò tá a nínà nù àwọn tí ń bẹ ń bẹ ni ẹgbẹ́ làwọn jẹ débẹ̀ kò lè pé àwọn káwọn kàn rí ẹnìkan títí káwọn èèyàn ní alẹ́ yìí la fẹ́ àfa tọrẹgbẹ́ ọ sọ fún yín pé ń kìkan àwa ń tò ní ẹni yìí dá ń ilẹ̀ ọ̀dà lọ́dọ̀ tí yìí àwa ń tò ní ẹni wọn bá sì lọ́kàn ọ̀dà o kọ̀dà o òun náà ni. ara aburú ti ń bẹ nínú ẹgbẹ́ even globally ní gbogbo àgbáyé tá a fi mọ̀ olórí president Pakistan níjọ́ òun náà try ẹ̀ kọ́dọ̀ òun introduce ẹ̀ gbogbo Pakistan ọ̀pá gbogbo ti ń jẹ́ gbẹ́rẹ́gbẹ́ yẹn gbẹ́rẹ́dẹ̀rẹ̀dẹ̀ ẹni àwọn èèyàn bá fẹ́ ẹ jẹ́ wọn lé wọn la fẹ́ àmọ́ dandan ní ìṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ tí wọ́n ń dàbí ìmùlẹ̀ ẹ máa wo gbogbo ohun ń jẹ́ political party láyé ńjọ tí ẹgbẹ́ mi bá ti gbàjọba láti ọjọ́ ni ẹ má bá lọ́dún mẹ́rin lẹ́gbẹ́ wọn ó ló ń jọba látọjọ́ tí wọ́n ti ṣe ení nílé ìjọba interposition party ọmọ work towards ni bí ó ṣe ṣubú kò sí nǹkan míì tí ń jẹ́ òṣèlú gbogbo ń bá ṣe tọ́ da àwọn ọmọ gbé e sáyé pé kódà torí pé ntí àwọn mọ̀ ní ntọ́jẹ́ wájibù tọ́jẹ́ obligation tàwọn nísìn ni pé bó o lẹ́gbẹ́ àwọn ó sì padà gbàjọba lẹ́yìn ọdún mẹ́rin ẹgbẹ́ yìí wọ́ọ̀kù fún welfare ara kọ́ra kìí sọ̀rọ̀ nàìjíríà nìkan ẹgbẹ́ máa ń wọ́ọ̀kù fún welfare ẹgbẹ́ ni àtọ́mẹ́ ẹgbẹ́ kò sí bí ẹni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti lè dáa tó opposition party ó ní ọ̀dá torí pé táwọn ó ti máa ṣiṣẹ́ tọ̀ láti sin tí ètò ọdún mẹ́rin àbí márùn àbí bẹ́ẹ̀ bá ti ń lò ń lùkìlù ni pé lẹ́yìn ọdún mẹ́rin yìí àfẹ́ gbà wọn kò mẹ́. bọ̀t ká wá padà sórí eléyìí táwa ń sọ bá a bá tiẹ̀ wá ní ẹgbẹ́ máa mú òṣèlú rọrùn kankan ni. kọ́ńdà òṣùlíyà ni pé gbogbo ntọ́ bá lè kó bá ìpìlẹ̀ gbogbo ntọ́ bá lè kó bá ìpìlẹ̀ bó ti lè wù kárò kóore ń bẹ ń bí ẹ tuntun igi ẹ ẹ ntàwọn afa ń wí kọ́ bá yé wa gbòǹgbòógi tó wù nǹkan ìpìlẹ̀ gi ẹ tuntun tó wá yọ lórí rẹ̀ yìí wọ́n níbẹ̀ bá ẹ tuntun yìí ọ́ dá o àmọ́ yọ pa yọ pa gbòǹgbò rẹ̀ ẹ dákun ǹjẹ́ àní gé ẹ tuntun nìdànù gbà bẹ́ẹ̀ ni bá lọ mi ò wù. al-aslu táwọn afa ń wí ni pé ní ọlọ́run rán nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam láti wá ṣe nǹkan méjì òun làwọn afáàmà ní anabi wá ṣe tawhidul kalima wa kalimatu tawhid jaa li tawhidil kalima wa li kalimati at-tawhid larubawa kan tó nù àwọn wọ́ọ̀dù méjì tẹ bá ti kan wájú tẹ fi kan yìn tẹ tún wá gbé tẹ fi wájú sẹ́yìn tẹ ju wájú ìtumọ̀ ni ó sì tó gábàsì sí i yàmà kalimatu tawhid wa tawhidu alikalima ǹjọ́ jọra wọn kò jọra wọn rárá àmọ́ méjèèjì lọ́lọ́run ànábì wa ṣe sallallahu alaihi wasallam kalimatu tawhid la ilaha illallah muhammadu rasulillahi sallallahu alaihi wasallam káwọn èèyàn ó sin ọlọ́run kan ṣoṣo wọn má jọ́sìn fún nǹkan míì kalimatu tawhid ìdí ń ilaha illallah àmọ́ at the same time ọlọ́run ànábì láti wá ṣe tawhidul kalima. kọ́rọ̀ mùsùlùmí ọjẹ́ kan kenu mùsùlùmí ọsọ kan inú aburú tí political pati ṣe ń ṣe òun ni pé máa pín mùsùlùmí yẹlẹyẹlẹ kò síbẹ̀ ṣe lé níbi ẹgbẹ́ bá ti wọ̀ wọ́n la bí ìmáàmù bá ń ṣẹgbẹ́ kan tí làdá ni ń ṣe mí náà tí ìmáàmù ń ṣẹgbẹ́ kan. tó ìpọ́tọ̀ lè ti là dá ní ń ṣe kọ́dà ẹ̀ mọ gúrú rẹ̀ nínú tí ń ṣẹlẹ̀ mọ́sálásí. àbọ̀mọ̀ ẹ̀yà méjì ọ̀kan bìlọ́ǹgì sẹ́gbẹ́ kan ọ̀kọ́dà gbọ́pọ̀ àwọn míì ń para wọn. ajẹ́ pé bọ́bá yẹ pé bíi tẹ́ gbé ó tì wá lọ nìyí tí ó kó bá ìpìlẹ̀ tọ́lọ̀ ní ká nẹ́bí ọ wá ṣe iṣẹ́ tà wá ṣe gan-an bàtọ̀ làtìbárò fàrẹ̀ ajẹ́ pé kò ní dáa fẹ́ tuntun náà ká gé dànù ńjọ́ tó bá ti di pé ntẹ́gbẹ́ ó lè dì sí ni ọmọ ẹ̀yà mùsùlùmí tó yẹ ká pàdé ara wa pé asalaamu aleykum kárẹ́rìn síra wa kí mùsùlùmí ọmọ fìbọn léra wọn kí kọ́mọ mùsùlùmí ọmọ rán ẹni tí ó ṣàbùrú sí ara wọn látàrí wọ́n ń sẹgbẹ́ kẹ̀mí ń mi gbogbo ẹgbẹ́ tó bá ti dé bẹ́ẹ̀ ni haramu ni kéèyàn ó ṣe nù sẹ̀ríà islam. islam torí kò ti fẹ́ kó bá ìpìlẹ̀ ti islam gan iṣẹ́ ti islam mẹ́sẹ̀gì islam gan ó ti fẹ́ kó bá nípa báyìí ọ̀rọ̀ ẹgbẹ́ ṣíṣe ó yàtọ̀ fún bo ibi wọn bá ti ń ṣẹgbẹ́ tó pé ní ó sì wọ́n kẹgbẹ́ ó tó má bi gbogbo ń ta wí gbogbo bí ẹgbẹ́ bá ti wọ́n á àwọn nǹkan báyìí kí mùsùlùmí ọlọ́ọ̀jọ́ ìrú ẹgbẹ́ bẹ́ẹ̀ haramu ni àmọ́ ìwọ̀n ò di ọ lọ́wọ́ láti sojúṣe rẹ gẹ́gẹ́ báwọn àgbà fàṣẹ wì í pé àtẹ̀mí ah, ọba yín sẹgbẹ́ o àmọ́ o lamẹ́yìn ọ̀dájú lamẹ́yìn lọ lamẹ́yìn pé Islam ju làkàṣègbè lọ èmi ó dìbò yàn àwọn àfa ò burú o. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ألون وصعوني بري لسنا دا gẹ́bí mo ẹni tó bá bí àwọn onímọ̀ wọn ò ní tó pé nítorí pé èyí tí àwa rò pọ̀ dà ní kí wọ́n wá bo pé ẹlòmíì ò wí nǹkan mi òun lọ́ fà á tèmi fi máa sọ àbóyè Yorùbá máa wí àkóyawọ́ pé àwọn àfáà mi náà wí báyìí èyí wọ́n ṣe ntí a máa da sọ̀bọ̀ nínú àwọn àlùfáà gbà ẹ̀rí pé mo wí lẹ́ẹ̀kan náà mo lágbà àfáà làwọn náà tó wí eléyìí òun ni bàbá sheikh Muqbil al-Wadi'i sheikh Muqbil al-Wadi'i ọmọ ilẹ̀ Yaman ni wọn inú àwọn tí àwọn àwọn dúró lórí pé ní gbogbo tí ń jẹ́ democracy àti tó súnmọ́ àti bòní àti nkankan ni kí mùsùlùmí ó ta kété síbẹ̀ bàbá Muqbil al àwọn sọ bẹ́ẹ̀ ẹnu mi ní láǹfààní àti dá arábìnrin lóhùn ni pé nípa pé káka táwọn wí kò sí ń bì but ẹni ọba fẹ́ mọ táwọn náà wí kọ́dà lórí íńtánẹ́ẹ̀tì tọ́ba bá kọ al-intikhabat kọ́kọ́ mọ́kúnbélò lọ́wọ́dé pẹ̀lú ògbọ́n náà yóò rí fatiwa tí wọ́n náà ń bẹ̀ eléyìí tí mo kà fún yín náà orí íńtánẹ́ẹ̀tì lèmi náà ti download ẹ̀ ti baba Ibn Usaymin àti baba Sheikh Al-Albani but mo lè summarize fáwa tá a bá ní láǹfààní àlọ́kà ntí baba mọ́kúnbélò lọ́wọ́dé wí òun mo ti wí fún yín lẹ́ẹ̀kan ni torí pé àwọn gbogbogbò ti ń jẹ́ democracy àti tí ó le tó wọ́n ní gbogbo àwọn tẹ ní wọ́n dà yín náà ẹ̀ àsọ́líhù àtọ́líhù pé àwọn tó dà yín náà nígbà wọ́n bá débẹ̀ tá àwọn lè dà mọ́ni arantí bàbá wínú tí ó sì sí rọ́ńbẹ́ pé gbogbo àwọn tí àwọn àfa wò táwọn àfa wọn yìí wò tí wọ́n fi ní à ẹ mẹ́jọ jẹ́ pé àwọn aláburú nìkan wọ́n máa wà ń bẹ̀ pé from experience gbogbo àwọn tí wọ́n ní wọ́n dà yín náà ńgbà wọn bá débẹ̀ kọ́dà ẹlòmíì ò ní kọ́dà bá a fa àgbà bá dolóṣèlú yóò di nǹkan mi irú eléyìí ni bàbá mọ́pẹ́lẹ̀ lọ́wọ́ adìẹ wí bọ̀tí gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan bọ́rọ̀ bá pé méjì báyìí tí ọ̀sọ́rọ̀ fẹ́ nú bẹ́ẹ̀ mùsùlùmí ó wo èwo ni ẹ̀rí rẹ̀ tẹ̀wọ̀n jù nù sẹ̀ríà tá a bá wò ó àwọn bàbá ibn Uthaymeen Sheikh Al-Albani wọn ò jiyàn táwọn bàbá mọ́pẹ́lẹ̀ wí wípé aláburú ń bẹ nù olóṣèlú àbí pé bọ́yá àwọn kan tí wọ́n dìbò yẹn ń gbà wọ́n débẹ̀ àwọn náà di nǹkan míì àmọ́ àwọn sì insist lórí pé èwo ló fúyẹ́ jù inú káwọn tí ọ̀dà kọ̀dà kó kún aláburú pọ́nbélé àbí ká yọwọ́ ń bẹ̀ yẹn yẹn kó pé àwọn aláburú yìí nìkan náà wọ́n máa pòrí ẹ̀ láàrin ara wọn àbí ìtọ́ tiẹ̀ burú jù bẹ́ẹ̀ lọ òun níbi tó ṣe pé irú ìlú táwa ń gbé yìí mùsùlùmí ń bẹ ń bẹ ẹni tí èsè mùsùlùmí ń bẹ ń bẹ nígbà gbogbo mùsùlùmí bá wá ní àní ní ọwọ́ sí bá a ṣe yànyàn ẹ dákun bí wọ́n bá wá kó gbogbo ara wọn jọ bí wọ́n ti pọ̀ tó nì tí ò sí mùsùlùmí ẹyọ kan bẹ aburú yìí yọ pọ̀ lórí ìsìláàmù ni àbí yóò dínkù so ẹ jẹ́ ká ronú sáàrin ní táwọn bàbá yìí ń wí nìyẹn o gbogbo fi kullil ahwal àtẹ̀yí táwọn tí wọ́n wò gbogbo ẹ̀ làwọn náà gbà kórí bẹ́ẹ̀ àmọ́gẹ́ bíi qaida sharia pé irtikabu akhaffi ad-dararain pé aburú méjèèjì lóòótọ́ àmọ́ àwọn rí paburú èyí tó fúyẹ́ jù òun ni pé ká máa lọ́wọ́ sí yíyan àwọn táwa bá rí i pé eléyìí sàn fún Islam ju tọ̀hún lọ Allahu ta'ala wọ́n nígbà tẹ́ sọ pé no sharia islam ẹni tó bá ti gbéra rẹ̀ ta pé òun wá post kan pé a gbọ́dọ̀ dìbò pé ó ti disqualify nínú sharia islam tẹ́ ẹ sì ní kí mùsùlùmí dìbò bó o làwọn fẹ́ ṣe nílùú ta wà fún ẹni tó ti gbéra rẹ̀ ta. ẹni tó gbéra rẹ̀ ta kó n fẹ́ dìbò hálà méjèèjì ẹ mẹ́jà dà papọ̀ àìdílé tá a bá fẹ́ lòfin ìsìláàmù sẹ́ tọ́ba pé lù ti ń lo òfin ni a pé bẹ̀rẹ̀ ó jìrì yìí wà bú jìrì yìí mo rò pé báyà rìn yẹn ni ò clear tó yóò sì wù mí ká gbọ́ yé dáadáa ipe bàbá ṣe pé níbi tá a ti ń lo òfin ìsìláàmù tí èsì pé yìí tí wọ́n impose lé wa lórí afẹ́ apọ̀ òun ni pé ńjọ́ téèyàn bá ti lẹ pósítà nínú òfin ti ìsìláàmù ó ti wà disqualified àmọ́ èyí tí wọ́n yìn pósì lé wa lórí ipe gbọ̀ngàlùkù nìkan lẹ pósítà ọbọ̀ sínú àkáfù dọ̀rọ̀rẹ́ nìyẹn gbogbo wọn tó lẹ pósítà yìí sẹ́ wọ́n ti lẹ̀ bẹ̀rù jèrè yìí wà bú jèrè yìí ṣí iná am àbáyìnà ọ̀rẹ́dì wọ́n ti lẹ pósítà wọ́n ti kéde ara wọn ibẹ̀ yẹn làwọn ti wá wo pé àwọn gbogbo yín wo aburú gbogbo yín kò sí ń tọ́ da lára gbogbo yín léyìí tí ń sìn jó àmọ́ o bó ti lè wù kọ́ mọ tó a kọ́dà ń gbà mí yẹn lè wù pé a bó ti lè wù kọ́ mọ tó bọ́ bá fẹ́ bí nǹkan bá fẹ́ ṣe islam a eléyìí ó ṣe tọ́ kọ́dà yẹn lè torí yìí hùn ààrẹ ni tí ó bẹ̀ eléyìí sọ̀rọ̀ àbí a eléyìí àjọ ń pàdé mọ́sálásí eléyìí ń kírun gbogbo criteria yìí làwọn àfa ní káwá wò pé a eléyìí sàn ju ẹlòmíì lọ but eléyìí tá a wípé yẹn disqualify ara rẹ̀ ń gbé abá ti gbà nílùú tá a ti ń lo òfin ìsìláàmù kó ti wà láyé anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam ń gbé èèyàn bá ti campaign mo tó tún wí ó ti disqualify ó ti disqualify ara rẹ̀. nígbà tẹ sọ pé ó da tábà rí ẹni tí tó qualify tí tarikosiko rẹ da díẹ̀ sí ẹni tó bá ní àǹfààní gẹ́gẹ́ bí àfa láti máa báwọn èèyàn sọ̀rọ̀ táwọn wá rí i pé alágbájá tó bá wá tó bá dérí pósìtì yóò sàǹfààní fún mùsùlùmí tó bá láǹfààní àti mọ̀báyàn sólè máa sọ fún igbó ọ̀làdìgbò lágbájá ni ẹ dìbò fún kọ́nà kọjá pé ní mọ́sálásí ni wọ́n ní sólẹ̀ tọ́ bẹ́ẹ̀. kò sí ní tó burú mbẹ òun ni mo fún yín lẹ example lẹ́ẹ̀kan ni àwọn àlùfáà wa ti ṣe rí kọ́dà ní Saudi ẹnu pé ntí kan máa nílùú tiwa tá a wà yìí àfa àti ọba sọrú ẹ kọ́mọ bí ọba ti sọ kó sì bẹ̀rù ọlọ́run kọ́mọ ìpè nítorí nǹkan kan nítorí ẹ sọ kìí ṣe torí Islam àmọ́ bẹ́ẹ̀ yẹn bá bọ́ba dá lójú láàrin òun àtọ́lọ́hún pé à kọ́dà bọ́lọ̀ ń bá bí mi ní ti mo wí yín lè wí lọ́dọ̀ ọlọ́hún kò burú ọwọ́ àánú tí ọwọ́ àánú al-amru bil ma'ruf wa nahyu 'anil munkar lámẹ́yìn o bẹ́ẹ̀ bá dìbò fún yọ kó bá ìsìlámù kò burú káfó wí lámàyín bẹ́ẹ̀ bá dìbò fún yọ pé ìsìlámù kò burú káfó wí. ẹ lọkùnrin tó àforíjì tí wọ́n kọ́ wá òun ní ká ó ṣe é ṣe tí àwa náà fẹ́ béèrè ni wọ́n bọ̀ tó sáǹfààní jẹ́ máa kà á. bákan náà gẹ́gẹ́ bí ẹ ṣe wá sọ yìí sódà fún mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn anẹ́kì nísìnyí tán láwọn ń wá ètò bá wọn ṣiṣẹ́ ṣé mùsùlùmí lè jẹ́ ọ́fíìsà àwọn anẹ́kì jazakumullahu khayra ìbéèrè ńláńlá lélẹ̀ torí mo rí kọ́kọ́lọ́pọ̀ àwọn bọ́rọ̀sì ní harajì púpọ̀ ńgbà wọn gbé bóyá wọn gbé adúlá ti jáde ńgbà ni ìgbẹ́ni tí ọba ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ bọ́rọ̀sì béèrè eléyìí náà ọbọ sábẹ́ fatuwa àwọn àlùfáà wa méjèèjì yìí ṣíná am abẹyìnà bẹ̀rù jìrìhì wàbú jìrìhì àyẹnẹkì ọbẹ ńsìn ti ń bẹ wọn ó sì ṣètò òbò wọn ó ṣe é afẹ́ o akọ̀ o káwa bira wa kí mùsùlùmí kankan ọmọ wa ń díẹ̀ àbí ká ní mùsùlùmí ń bẹ́ èwo la burú rẹ̀ kéré jù nínú méjèèjì ìtàwọn afa ń sọ nìyẹn léyìí tó hàn sẹ́mi wallahu ta'ala a'lam kí mùsùlùmí ọ wà ń bẹ̀ bí wọ́n ti lè wọ́ ọ mọ́ ọ wúlò ju ká yọwọ́ ń bẹ̀ yẹn yẹn pé kí mùsùlùmí kankan má bá wọn ṣe lọ. àmọ́ tí yín tún fi kún bíi ni pé bàbá wa gbúrú nǹkan báyìí gbogbo ẹni tí ọba wa lọ náà ọlọ́nkọjà nìyẹn yín ó bẹ́ẹ̀ pé nítorí islam mo fi lọ gbogbo bí tẹ bá rí táwọn afa ti ń pẹ́ akínní yẹ ọ̀dà o àmọ́ nítorí àkáfò dọ̀rọ̀rẹ́ nìní bí wọ́n bá wà ń bẹ̀ àníyàn ni gbọ́dọ̀ wá wà lórí torí islam náà nǹkan mi ò gbọ́dọ̀ wà lábẹ́ rẹ̀ ẹ eléyìí tí màá fi kún nìyẹn náà number one ọ̀nà àbọ̀dà ta number one. sàmúlò àyíkọ́ àtúlọ̀ gbà tí ẹ ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ ní kí tába fẹ́ jáde pé kó ń kálukú náà jáde láti lọ dìbò tọ́wọ́ wá jẹ pé àwọn ẹlẹ́yà táwọn náà ń bójú tó fi nàìjíríà ó sì fi sí pé wọ́n yọkùnrin àbóbìnrin sẹ́lẹ̀ àná lè jáde láti lọ dìbò tí ó yọ gúlọ́ọ̀fù rẹ̀ tó ń náà sì dìbò pẹ̀lú àwọn èèyàn. إذا كان في اعتبار الفرع إبطال للأصل بطل اعتبار الفرع mo ti wí kọ́ìdà yìí fún wa lẹ́ẹ̀kan gbogbo eléyìí tá à ń wí pé ìdìbò ẹsẹ̀ nǹkan bàbá ní abira mọ́ṣáláṣí yìí nínú fundamentals Islam ni àbí àwọn nǹkan tó jẹ́ secondary primary nínú Islam àbí secondary secondary issues ọ̀gbọ́dọ̀ pa primary issues ìṣẹ̀ríà islam la níjọ wọn bá ti gbófin kalẹ̀ pé kẹlẹ́hó tó lè dìbò àfi kó síjú lẹ̀ kó sí gbogbo ara rẹ̀ lẹ̀ ẹlẹ́hẹ́ ọ̀gbọ́dọ̀ lọ dirúgbò bẹ́ẹ̀ gbogbo eléyìí wọn sọ̀rọ̀ ọ̀bùn nìkan gbogbo bí tí wọ́n bá ti láfi kọ́ kọ́kọ́ òfin ọlọ́run lẹ̀ kò tó sport i strongly believe ara tí mò ń wí nù kò sí ní tó burú káwọ́ pé ah, ah, eh, àjọ nílùú ni. Luni ẹlẹ́hàá náà ó sì dìbò ẹ wáyè fáwọn ẹlẹ́hàá lọ́tọ̀ tí wọn ò ní tí ntọ́lọ̀ ní wọn ó ṣe tí wọn ó ṣe kò sí tó burú mi eléyìí na ẹ gbogbo ẹ gbogbo tí ó mú wọn lòfin ọlọ́run tí ó sì mú wọn sojúṣe wọn kò sí tó burú bíi pé káwọn ó béèrè ẹ̀tọ́ eléyìí àmọ́ bí èèyàn ọba ṣe é ṣe gẹ́gẹ́ bí ìbéèrè tìyín gbogbo ntọ́ bá jẹ́ secondary issues kò fọdọ̀ pa ntọ́jẹ́ pilẹ̀ la o. Nah nọ́mbà tó tani ẹ̀yẹ́ bá ti kọ́ bó ti lè máa dé báyìí. salamu aleykum ah, ìbéèrè mi ni pé lẹ́ẹ̀kan tí ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ ń pa Saudi Arabia pé wọ́n mú ṣẹ̀ríà pé bọ̀ àwọn náà ní àwọn bí táwọn náà kù sí. so question mi ni pé àwọn ẹ̀tọ́ máa make reference sí other countries tí wọ́n rule tóbìnrin tóbìnrin rule wọn àwọn country Pakistan báyà tó rẹ̀ ní ipò pọ́blẹ́mù ti bẹ̀rẹ̀ yìí Allahu alam kí ni aburú kwesitọ ti pé kí ni aburú ti bẹ kí obìnrin ọmọ kọmọ solórí eh, ọlọ́run san ilé san dáadáa eh, hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun ẹ dákun nínú hadith tó lẹ́sẹ̀ ńlẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam لا يفلح قوم wallaw amrahum imra'atan anabi láwọn àjọ kan tí wọ́n bá ti obìnrin síwájú pípé kọjá darí fáwọn ọ̀rọ̀ anabi là ń ka o kì í sọ̀rọ̀ tiwa o sallallahu alaihi wasallam anabi ní irú ìjọ bẹ́ẹ̀ wọn ò ní la ọ̀là tá anabi ọlọ́run bá wá láwọn àjọ kan ò ní la ẹ mẹ́jẹ̀ á gbọ́ àtàyé nìkan o ẹ mẹ́jẹ̀ ká gbọ́ síkínni ọ̀la àtàyé nìkan àmọ́ntà nẹ́bí wí ni sallallahu alayhi wa sallam. jáde ká lọ dìbò yẹ pé a mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìbò wa kọ́ náà ń lò wọ́n bù sí náà yẹ pé àwa náà dẹ̀ rí àmọ́ rí bí ẹgbẹ́ mẹ́sẹ̀ ń dà sí i tó bá tún lọ fẹ́ sọ̀rọ̀ ọ́ tún jẹ́yà táwọn sẹ́gẹ̀sán yóò lù yàn so kí wàá ní tá a lè ṣe jẹ́ pé àwọn candidate táwa dẹ̀ fẹ́ wọ́n fẹ́ ká fẹ́ kán débẹ̀ padà mọ̀ yẹn dáadáa ni àdàmú tá a bá ló ṣe lẹ́yìn àṣejù náà àwọn yóò tún lù wá náà kí lè a lè ṣe. ọlọ́wọ́ sẹ́yìnlẹ̀ sàràdà kò sí rọ́ǹbìn tá a fà wí èyí tó ṣẹlẹ̀ lánàá ìjẹta yìí ti ń jẹ́wọ́ ti ń sọ pé òdodo làáfà sọ torí wọn lé ẹni tó wà nílé ìjọba fọdún mẹ́ta àtààbọ̀ wọn ní ọkùnrin ó sì wà ń bẹ lọ́dún mẹ́ta àtààbọ̀ Hmm? ọdún mẹ́ta àtààbọ̀ lèyàn fi wá pìtì yẹ kí kọ́ wá ọlọ́run ọ̀ṣàánú wa lù yìí but gẹ́gẹ́ bí ìdáhùn sí béèrè tàfà la yukallifu Allahu nafsan illa wus'aha ọ̀rọ̀ àwọn àlùfáà làkà fúnra wa yìí lórí ọ̀rọ̀ ọlọ́run àti sunna anabu muhammad sallallahu alaihi èyí tẹ̀yìn bá lágbára tí ò ní fàpá fún yín àwa pé kọ́dà bí wọ́n bá nọ àṣọ léṣe àfa ibùdó tèmi ni ọlọ́ọ́ èyí téèyàn bá rí i pé yóò pàpalára fóun la yukallifu Allahu nafsan illa àmọ́ ẹ mọ̀jà àfirú ọ̀rọ̀ báyìí discourage ẹlòmíì tí wọn ò ní ná ẹ mọ̀jà àfirú ọ̀rọ̀ báyìí kó agara sẹ́mi ẹlòmíì tó yẹ pé wọn ò ná yàn níbi tí táwọn ti ń dìbò àmọ́ ẹni wọ́n bá dáhùn lójú pé nínà ni wọ́n máa ná bí ilé ìbò tàwọn tí òun ò sì lágbára rẹ̀ pé wọ́n máa ná òun ọlọ́run ò pé kò gbé ń tí lágbára kò gbé kọ́ ọ́n arábìnrin kan béèrè pé bá tibẹ̀ ti sọ pé kéèyàn join party bí nàìjíríà ṣe rí kò dáa káwa rò pé ní afẹ́ ní party káwọn mùsùlùmí wa kóra wọn jọ tọ́lú pé àwọn yanjú díẹ̀ kan party kan làwọn ń lò àbí kan máa work towards ìjọba ní eh, experience ti fi hàn pé bákan náà ní padà máa rí àwọn alfaasi ti sọ̀rọ̀ ń pa ẹ̀ torí pé kì í ṣe Nigerian experience nìkan bẹ́ẹ̀ yẹn bá dé Jordan tó dé Cairo ní misro, àtàwọn àdúkọ̀ kan bẹ́ẹ̀ wọ́n láwọn ẹgbẹ́ tí ó pé ní tí wọ́n fi pilẹ̀ ní pé ẹgbẹ́ Islam lélẹ̀ yìí àmọ́sẹ̀ rẹ ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ òṣèlú náà ni ọmọ ẹgbẹ́ gbogbo ń táwọn ẹgbẹ́ yòókù ń ṣe òun làwọn náà ń padà ń ṣe èyí táwọn àfáà máa sọ òun lè yíwọn pé kò ní ìdí ẹgbẹ́ àmọ́ ẹ lè sọ̀pọ́ọ̀tì ẹni tẹ́ ẹ bá gbé ọ̀sán ju ẹnì kejì lọ ògẹ́ bí experience wọn tí wọ́n ti rí láwọn ìlú mi ṣẹlẹ̀ láyé. number five. ẹ ìbéèrè tèmi ni pé tó bá já sí pé irú àwùjọ tá a wà ní ìsinyìí tá a rí pé mùsùlùmí